you are. wa tí a mọ̀ pé alẹ́ yìí ọlọ́run yóò ṣiṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu nínú ayé wa ẹ jẹ́ ká ké aleluya ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ju wa sọ́lọ́run ká bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún oore rẹ̀ fún àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tó ń pa wá mọ́ tó ń dáàbò rẹ̀ bò wá ọlọ́run tá à ń ké pè tó sì ń fi ìyanu dá wa lóhùn ọlọ́run tí ò dojú àdúrà tiwa àtinilẹ́yìn má dojú tini ọlọ́run tó ń mú ìlérí ṣẹ yes ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlérí tọ́lọ́run ṣe fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún ìlọ́lọ́run ti ń mú iṣẹ́ náà ayé wa ẹja bẹ̀rẹ̀ sí ní yìn lógo ẹja bẹ̀rẹ̀ sí ní gbórúkọ rẹ̀ ga olúwo ṣeun ẹ ṣeun láyé wa o bàbá ẹ ṣeun láyé wa o bàbá ẹ ṣeun láyé wa o bàbá jésù ṣeun láyé wa o bàbá olúwo ṣeun olúwo ṣeun ẹja máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ògo yí orúkọ yín olúwa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa àdúgbò torí pé ẹ̀jẹ̀ aṣàìsàn àdúgbò torí pé ẹ̀jẹ̀ kórìíwó gbàbọ̀dẹ̀ ọ̀tá àdúgbò fún ọwọ́ agbára fún ọwọ́ àánú tẹ́ ẹ fi ń tì wá lẹ́yìn lórúkọ Jésù olúwa gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gba wa olúwa gba ẹ̀yìn wa lórí ọmọ gba ọpẹ́ o lórí aya lórí ọkọ lórí ẹbí àti ará wa olúwa gba ẹ̀yìn wa bàbá Jésù gba ọpẹ́ wa ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ o olúwo ṣeun èmi ènìyàn bá máa yín òòlù olúwa fún òrè rẹ lórí àwọn ọmọ ẹ̀dá ọpẹ́ àtìyìn àtọlá ni a mú wá bàbá olúwo ṣeun olúwo ṣeun àìlímà síndé kapoli máa sọ fún judy kapolia olúwa gbọ́ ọpẹ́ wa gbọ́ ọpẹ́ wa gbọ́ ọpẹ́ wa gbọ́ ọpẹ́ wa gbọ́ ọpẹ́ wa gbọ́ ọpẹ́ wa lórí ọmọ gbọ́ ọpẹ́ wa lórí aya gbọ́ ọpẹ́ wa lórí ẹ̀gbọ́n gbọ́ ọpẹ́ wa lórí àbúrò gbọ́ ọpẹ́ wa lórí ìdílé wa gbọ́ ọpẹ́ wa bẹ̀yìn wa gbọ́ ọpẹ́ ẹja máa dúpẹ́ yes ẹja máa sọ pé olúwo ṣeun olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọlọ́run tó ń fi àánú rẹ̀ dáàbò rẹ̀ bò wá ògo yorúkọ yín olúwa ìyìn yorúkọ yín olúwa fún àwọn eré ayọ̀ ti ṣe fún wa láti ìbẹ̀rẹ̀ oṣù yìí wá olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúgbò torí pé ẹ̀jẹ̀ kọ́fà yóò bà wá ọ̀fọ̀ òkùnkùn ẹ̀jọ́ bà wá ògo yẹ orúkọ yín olúwa ìyìn yẹ orúkọ yín olúwa jésù kristi olúwa wa jésù kristi olúwa wa a ó lọ síwájú ọlọ́run a ó lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ so a ó bẹ ọlọ́run pé kọ́lọ́run kó dáríjì wá tó bá ní gbogbo ibi tá a ti kùnà ẹ já gbàdúrà pé olúwa jọ̀ọ́ dáríjì mi olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ tó bá ní ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí òfin jẹ́ ká dọ́ àmì ó gbà lálẹ́ yìí ẹ̀mí mọ́ dáríjì mi jẹ́ kí n rà àánú gbà ẹ̀ṣẹ̀ tó lè fa tó lè fagilé àdúrà mi olúwa bá ń fẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹ já gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára àwa síwájú wọ ọlọ́run lálẹ́ yìí tó bá ní ẹ̀ṣẹ̀ tàbí ìdíwọ́ tàbí ìdènà lójú ọ̀nà àdúrà wa olúwa fẹ̀jẹ̀ rẹ parẹ́ ẹnì kọ̀ọ̀kan wa járe àánú gbà lórúkọ jésù olúwa járe àánú gbà olúwa dára ẹ̀ṣẹ̀ jù wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa pàwọ́ ẹ̀ṣẹ̀ wa yà nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ mọ́jọ́ dènà wa olúwa dáríjì wá dárí àánú gbà lórúkọ jésù ẹ̀ṣẹ̀ erékòrò ẹ̀ṣẹ̀ fẹ́kùfẹ́ olúwa dáríjì wá ẹ̀ṣẹ̀ agídí ọkàn ẹ̀ṣẹ̀ iyèméjì ẹ̀ṣẹ̀ bẹ̀rù ẹ̀ṣẹ̀ eh, ibi tá a ti sojo orúkọ jésù olúwa dáríjì wá ibi tá a ti lo ọgbọ́n orí wa tá a ti lo ìgbàgbọ́ bàbá jésù dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ tó bá ní ẹ̀ṣẹ̀ tí a dì mú tó lè da tó lè tó lè tó lè mọ̀jẹ̀ kájú àwa kó gbà olúwa jọ dáríjì wá ẹ̀mí mọ́ pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ bàbá jésù dára àánú gbà ẹ̀ṣẹ̀ sí ìwọ ọlọ́run ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ sí ọmọnìkejì wa olúwa dáríjì olúwa dáríjì olúwa dáríjì agbára ẹ̀jẹ̀ yín olúwa fi pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ jésù kristi olúwa wa àgbàdua sọ fọ́nà pé olúwa fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀mí lálẹ́ yìí tó bá ní gbogbo ìmísí ẹ̀ṣẹ̀ nínú ayé mi olúwa tì wọ́n jáde olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ tó dẹ̀ mí bá mi já ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù tó bá ní gbogbo ìdí ẹ̀ṣẹ̀ tó di ẹnì kọ̀ọ̀kan wa báwa já báwa já báwa já báwa já báwa já báwa já báwa já ẹ̀mí mọ́ kó já ìdí ẹ̀ṣẹ̀ olúwa já ìdí ẹ̀ṣẹ̀ olúwa já ìdí ẹ̀ṣẹ̀ olúwa já ìdí ẹ̀ṣẹ̀ gbogbo ìmísí ẹ̀ṣẹ̀ lórúkọ jésù ẹ pa iná jáde ẹ̀dá ẹ̀ṣẹ̀ ìmísí ẹ̀ṣẹ̀ olúwa para olúwa pa ẹ̀dá ẹ̀ṣẹ̀ run olúwa pa ìmísí ẹ̀ṣẹ̀ run nínú ọkàn wa olúwa pa ẹ̀dá ẹ̀ṣẹ̀ run gbogbo ìdí ẹ̀ṣẹ̀ tó dè wá bá wa já bá wa já jésù bá wa já jésù já ìdí ẹ̀ṣẹ̀ ọlọ́run alágbára já ìdí ẹ̀ṣẹ̀ tó dè wá já ìdí ẹ̀ṣẹ̀ tó dè wá olúwa tú wa sílẹ̀ jésù kristi olúwa wa a bẹ̀rẹ̀ fún iná agbára àti iná ẹ̀mí mọ́ yes ẹja sọ fún náà pé olúwa wọ̀ mí lágbára ẹ̀mí mọ́ gbé mi wọ̀ yes ẹ̀mí mọ́ gbé mi wọ̀ agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tá a dùn àmì ó fi máa gbà agbára àtàṣe àdúrà olúwa gbé wọ̀ mí ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù a béèrè fún iná ẹ̀mí mọ́ a béèrè fún iná agbára olúwa tún iná wa dá ẹ̀mí mọ́ gbé ẹnì kọ̀ọ̀kan wa wọ̀ olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ olúwa gbé wa wọ̀ sọ wá dá lágbára sọ ẹnì kọ̀ọ̀kan wá dá lágbára sọ wá dá lágbára sọ lórí ẹ̀ṣẹ̀ sọ wá dá lágbára lórí èṣù lórí ẹ̀ṣẹ̀ olúwa sọ̀wádà lágbára sọ̀wádà lágbára sọ̀wádà lágbára sọ̀wádà lágbára sọ̀wádà lágbára sọ̀wádà lágbára sọ̀wádà lágbára ẹja máa gbà sọ̀mídà lágbára sọ̀mídà lágbára sọ̀mídà lágbára olúwa dá iná agbára sínú mi bàbá jésù dá iná agbára sínú mi lekapatukode eprakatsude aikodamasinfojiria olúwa dáná agbára olúwa dáná agbára olúwa dáná agbára olúwa dáná agbára olúwa dáná agbára olúwa dáná agbára olúwa dáná agbára dá iná agbára sínú wa sínú ẹnì kọ̀ọ̀kan wa olúwa jọ̀ọ́ dá iná agbára dá iná agbára dá iná agbára sínú mi dá iná agbára sínú mi lórúkọ Jésù dá iná agbára sínú mi lórúkọ Jésù dá iná agbára sínú mi lórúkọ Jésù dá iná agbára sínú mi lórúkọ Jésù dá iná agbára sínú mi lórúkọ Jésù dá iná agbára sínú mi iná mi mọ́ olúwa sọ̀kalẹ̀ agbára tó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ agbára tó ṣẹ́gun èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ olúwa bẹ̀ wá yes agbára ẹ̀mí mọ́ látọ̀run wá olúwa jó kúnnú wá olúwa fi ẹ̀mí mọ́ kúnnú wa olúwa fi ẹ̀mí mọ́ kúnnú wa ẹ̀mí mọ́ kó kúnnú ẹnì kọ̀ọ̀kan wa ẹja gbàdúrà olúwa jẹ́ kí ẹ̀mí mọ́ kó kúnnú mi yes ẹ̀mí mà ti ẹ̀bùn rẹ̀ olúwa fi kúnnú mi ẹ̀mí mà ti ẹ̀bùn rẹ̀ olúwa fi kúnnú mi jẹ́ ìdí ẹ̀ṣẹ̀ tó dè mí agbára tó ṣẹ́gun tó ń jẹ ẹnì kọ̀ọ̀kan wa olúwa gbé wọ̀ wá jésù kristi olúwa wa jésù olúwa wa àwọn gbàdúrà àsọfọ́nà pé olúwa mo tún ti dé lálẹ́ yìí olúwa wa já gbogbo èdè tó dè mí tó bá ní gbogbo ogun tí mo gbé wọnú òpéjọ pàdúrà yìí gbogbo ogun ojú oorun ni gbogbo ogun àlákàlà gbogbo ogun èṣù gbogbo ogun lórí ọmọ gbogbo ogun lórí iṣẹ́ gbogbo ogun lórí ìrìn àjò mi olúwa bá mi ṣẹ́ ogun náà wọlé pátápátá ẹja gbàdúrà lórúkọ jésù bàbá tó bá ní gbogbo ogun gbogbo ogun ni ó bá mi ṣẹ́ o gbogbo ogun ni ó bá mi ṣẹ́ o má má ṣẹ́ kankan o gbogbo ogun ni ó bá wa ṣẹ́ olúwa ṣẹ́ gbogbo ogun ayé wa wọlé ẹjẹ́ àgbà olúwa jẹ́ kí gbogbo ogun ayé wo wọlé lọ gbogbo ogun tó ń jẹ nìkankan wa olúwa jó wọlé ogun ayé mi jó wọlé ogun ayé mi jó wọlé lọ my syndicate polima suffer judea gbogbo ẹ̀yin ogun ọjọ́ iwájú lórúkọ jésù ẹ wọlé lọ olúwa jẹ́ kí iná mi mọ́kọ́ jó ogun ayé mi dànù yes olúwa fi iná mi mọ́ jó ogun ayé mi dànù gbogbo ogun tó sọ mí tó tó ní pé mi ò ní tẹ̀síwájú gbogbo ogun afàkókò ẹni ṣòfò gbogbo ogun gbogbo ogun èṣù gbogbo ogun ọ̀tá ẹ wọlé lọ gbogbo ẹ̀yin ogun àlákàlà ẹ jábà gbogbo ogun àlákàlà lórúkọ jésù olúwa finá sún dànù gbogbo ogun tó ń jà mí olúwa dáná sún bàbá jésù finá sún ogun ayé mi dànù finá sún ogun ayé nìkọ̀kan wà ogun tó ń jẹ ọmọ tó ń jaya gbogbo ogun àìsàn lórúkọ jésù ẹ máa gbiná gbogbo ẹ̀yin ogun gbogbo ẹ̀yin ogun tó ń jẹ nìkọ̀kan wà yes gbogbo ogun tí ò já tẹ̀síwájú àwọn ogun gan tó ń bẹnu ayé wa tí òjé kò gò yọ ẹja gbàdúrà ogun tí òjé kó gòrè ó fa àná ní ayé mi ogun tí òjé kí ẹwà rẹ kó fa àná olúwa bá ń dáná sun ogun náà olúwa dáná sun bàbá jésù finá sun ogun náà dànù gbogbo ẹ̀yin ogun èṣù ẹ wó dànù lórúkọ jésù gbogbo ẹ̀yin ogun láti ìdílé wa ogun ìdílé tó ń ja ẹnì kankan wa ogun ìdílé tí òjà tẹ̀síwájú gbogbo ogun ìdílé lórúkọ jésù ẹ gbúná sọnù kàpáyélímà sínfò jírí kàpọ́lìà jésù kristi olúwa wa jésù olúwa wa ṣe alẹ́ yìí a fẹ́ gbàdúrà láti ìwé ìwé psalm twenty four verse one so a fẹ́ a fẹ́ a fẹ́ sọ fún ọlọ́run tó dá ilẹ̀ ọba tó nílẹ̀ wá la ilẹ̀ mi kọjá la ilẹ̀ mi kọjá kógun ayé mi kó sá o la ilẹ̀ mi kọjá kógun èṣù kó wọlé lọ ọba tó nílẹ̀ wàhálà ilẹ̀ mi kọjá ẹjá wo psalm twenty four verse one ó ní pé ti olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú ẹ̀ so àdúrà tá a fẹ́ gbà náà ni pé a fẹ́ gbàdú a fẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀ sẹ́rí <laughs> ìgbà mi wà àwọn alágbára òkùnkùn so wọ́n máa ń lo ilẹ̀ láti gbógun tìyàn so wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè sọ̀rọ̀ sí ilẹ̀ pé àfi bá yóò bá tẹ̀lẹ̀ so wọ́n lè bá ilẹ̀ sọ̀rọ̀ so so so àwọn náà àwọn afẹ́ afẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀ tẹ́bá lọ́wọ́ ìwé Deuteronomy ó sọ nípa bí tí Mósè ti bá ilẹ̀ sọ̀rọ̀ àwọn náà fẹ́ bá ilẹ̀ sọ̀rọ̀ pé tó bá lóhun kóhun tí àwọn ọ̀tá lọ rì mọ́lẹ̀ tó bá lóhun kóhun tí wọ́n ṣe sí ilẹ̀ pé kí ayé wa kó tẹ̀síwájú. Si tó bá lóun kó tí wọ́n ṣe sí ilẹ̀ pé kí ire wa kó má tẹ̀ wá lọ́wọ́ tó bá lóun kó tí wọ́n ṣe sí ilẹ̀ pé kí ilẹ̀ ibi tá a wà kó má ṣe gbè wá a fẹ́ ń gbàdúrà a fẹ́ sọ fọlọ́run kọ́lọ́run kó bàjẹ́ yes torí pé orí ilẹ̀ la wà ẹ wo bẹ́ẹ̀ ó ní pé ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú ẹ̀ ẹ já lọ gbàdúrà sọ ẹ rí pé inú ilẹ̀ gan la ti jáde o ẹ bá ìwé Genesis twenty ìwé Genesis one I mean Genesis two seven onípọ̀ ọlọ́run ṣe kí ni o lọ́run sì fi eru pẹ̀lẹ́ mọ èyí ó fi mọ ènìyàn ó sì mí ẹ̀mí ìyè sí ènìyàn sì di alààyè ọkàn so olófin jẹ́ pé bí àwọn ọ̀tá bá fẹ́ gbógun tìyàn gbà mí wọ́n lè lọ síbi orísun ìyàn ibi tí yẹn ti ṣẹ̀wá òun náà ní ibi ilẹ̀ so a fẹ́ gbàdúrà pé gbogbo agbára kágbára etí àwọn ọ̀tá ń ṣe lórí ilẹ̀ ibi nǹkan tó bá ní ayé wa gan tó ti lọ rì mọ́lẹ̀ tó bá ní ẹ̀dá wa tó bá ní ògo wa tó lọ rì mọ́lẹ̀ a gbàdúrà lálẹ́ pé kọ́lọ́run kó wú jáde ẹjẹ́ lọ gbàdúrà á sọ fọlọ́ bọ́lúwa tó bá dé gbogbo agbára kágbára tí àwọn ọ̀tá tí wọ́n ń sà lórí ilẹ̀ ayé mi gbogbo agbára tí wọ́n fi ń gbógun tì mí yes gbogbo agbára tí wọ́n lọ rì mọ́lẹ̀ ẹjẹ́ àgbà bá yẹn ni o agbára táwọn ọ̀tá lọ rì mọ́lẹ̀ tó bá lóhun kóhun tí wọ́n bá ilẹ̀ sọ láti máa fi dojú ìjà kọ mí láti máa fi dojú ìjà kọ ìrìn àjò ayé mi olúwa bá ń bàjẹ́ lálẹ́ yìí ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù olúwa bàjẹ́ yes yes olúwa bàjẹ́ ẹ̀jẹ̀ àgbà o olúwa bàjẹ́ olúwa bàjẹ́ gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n ṣe lórí ilẹ̀ tó bá lóhun kan tí wọ́n lọ rì mọ́lẹ̀ láti máa fi ilẹ̀ ayé wa bá wa jà lórúkọ jésù olúwa jọ̀ọ́ bàjẹ́ olúwa jọ̀ọ́ bàjẹ́ olúwa jọ̀ọ́ bàjẹ́ ẹ̀jẹ̀ àgbà olúwa bàjẹ́ olúwa bàjẹ́ maleba soto kọtaliaba sinfojirikapa baba jésù bàjẹ́ baba jésù bàjẹ́ oluwa bàjẹ́ oluwa bàjẹ́ oluwa bàjẹ́ oluwa bàjẹ́ ohunkóhun tí wọ́n ṣe sí ilẹ̀ yes o oh, heart o oh, heart gbọ́rọ̀ olúwa ìwọ ilẹ̀ gbọ́rọ̀ olúwa tó bá ní iṣẹ́kíṣẹ́ tí wọ́n lọ ṣe lórí mi tó bá ní iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n fi tí wọ́n fi ilẹ̀ ṣe lórí ayé ẹnì kọ̀ọ̀kan wa olúwa jọ̀ọ́ bàjẹ́ olúwàjọ́ bàjẹ́ olúwàjọ́ bàjẹ́ ẹja gbà á olúwa bàjẹ́ olúwa bàjẹ́ jésù kristi olúwa wa ẹja wo ìwé isaiah chapter one verse two isaiah chapter one verse two ó ní pé hear o heavens sẹgbẹ́ báyẹn o ó ní pé ìwọ ọ̀run gbọ́ ó ní give hear o heart ìwọ lẹ̀ gbọ́ for the lord has spoken i have nourished and brought up children and they have rebelled against me. so ibi tí mo fẹ́ mú jáde ni pé ó ní gbọ́ ìwọ ọ̀run ẹ̀yin ọ̀run ẹ gbọ́ ẹ̀yin ilẹ̀ gbọ́ olúwa ti sọ̀rọ̀ ẹ jáde ló gbàdúrà lálẹ́ ẹ̀sẹ̀ <laughs> olúwa tó bá lè gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n ṣe lórí ilẹ̀ tó bá lọ agbára kágbára tí wọ́n lọ rì mọ́lẹ̀ láti máa fi ilẹ̀ bá mi jà lórúkọ jésù olúwa bá ń bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ tún gbàgbà kejì àdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa bàjẹ́ gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n lọ fi ilẹ̀ ṣe tó bá ní gbogbo agbára kágbára tí wọ́n pè lórí ilẹ̀ tó bá lóhun tí wọ́n sọ sí ilẹ̀ láti máa fi ilẹ̀ ayé wa bá wa jà láti máa fi ilẹ̀ orílẹ̀-èdè tá a bá wa jà lórúkọ jésù olúwa jọ bàjẹ́ ẹjẹ́ àgbà ẹjẹ́ àgbà olúwa bàjẹ́ bàbá jésù bàjẹ́ olúwa bàjẹ́ gbogbo iṣẹ́kíṣẹ́ àìkọ́dà lima sindali kaposka fajiri kapa ẹ̀jẹ̀ jésù bàjẹ́ jésù bàjẹ́ jésù bàjẹ́ jésù bàjẹ́ jésù bàjẹ́ olúwa bàjẹ́ gbogbo iṣẹ́ tí wọ́n ṣe lórí ilẹ̀ tó bá dé gbogbo àwọn tó ń tẹyàn rìn nítorí mi àwọn tó ń tẹyàn rìn nítorí ìdílé mi àwọn tó ń filẹ̀ ilẹ̀ bá mi jà olúwa bá ń kọlù wọn gbogbo agbára kágbára gbogbo àrìmọ́lẹ̀ gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n ṣe lórí ilẹ̀ láti máa fi ayé mi bá mi jà lórúkọ jésù olúwa jó bàjẹ́ ẹja tẹnumọ́ olúwa bàjẹ́ kalima sindali kapa olúwa jésù baba jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ lórí ọmọ lórí aya olúwa bàjẹ́ gbogbo agbára kábàrà gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n ṣe lórí ilẹ̀ tó bá lóun kóhun tí wọ́n fi wọ́n lẹ̀ tó bá lóun kóhun tí wọ́n rì mọ́lẹ̀ tó bá lóun kóhun tí wọ́n sọ sí ilẹ̀ nítorí ọ̀rọ̀ ayé wa láti máa fi ilẹ̀ bá wa jà olúwa bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ torí pé ti olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú ẹ̀ olúwa baṣẹ́ òkùnkùn jẹ́ olúwa baṣẹ́ àfà jẹ́ olúwa baṣẹ́ àwo jẹ́ ekebete ní kapa iṣẹ́ àwọn wòlíì dúdú ètò wọn lọ ṣe lórí ilẹ̀ lórúkọ jésù olúwàjò bàjẹ́ olúwàjò bàjẹ́ tó bá dé gbogbo ẹbọ tí wọ́n gbé lórí ilẹ̀ láti máa fi ilẹ̀ bá wa jà olúwa yí ẹbọ náà dànù olúwa finá sun ẹbọ náà dànù olúwa dáná sọ olúwa dáná sọ olúwa dáná sọ olúwa dáná sọ jésù kristi olúwa wa ẹja kọ́ni yìí ilẹ̀ gbọ́rọ̀ olúwa ilẹ̀ gbọ́rọ̀ olúwa o látòní lọ máa gorí rẹ̀ máa ṣe rere oya ilẹ̀ gbọ́rọ̀ olúwa lórúkọ jésù ìwọ ilẹ̀ gbọ́wọ́ olúwa o látòní lọ a ó gorí rẹ̀ a ó ṣe rere lẹ́ẹ̀kan sí ilẹ̀ ah gbọ́rọ̀ olúwa lórúkọ jésù ìwọ ilẹ̀ gbọ́rọ̀ olúwa o látòní lọ màá gorí rẹ màá ṣe rere á tún gba àdúrà rẹ lẹ́ẹ̀kan sí olúwa tó bá lóun kó tí mo ti tẹ̀ mọ́lẹ̀ ẹ má jà ẹ má ẹ má ẹ má jà ẹ má jà jẹ́ aláìní ọgbọ́n nípa tẹ̀mí so àwọn àwọn alágbára òkùnkùn kò sí nǹkan tí wọ́n lè fi nǹkan wọ́n lẹ̀ ẹ já gbàdúrà tó bá lóun kó tí mo tẹ̀ mọ́lẹ̀ tí tó ń fogun jà mí tó bá ní iṣẹ́ tí wọ́n fi ṣe tó bá lóun kó tí àwọn ọ̀tá bá ilẹ̀ ṣe nǹkan tí wọ́n bá ilẹ̀ sọ tó bá lóun kó tí wọ́n lọ rì mọ́lẹ̀ nítorí tèmi láti máa fi ilẹ̀ ibi tí mo wà bá mi jà olúwa bá ń bàjẹ́ ẹ̀jẹ̀ jésù bàjẹ́ ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ gbà ẹ̀jẹ̀ gbà ẹ̀jẹ̀ gbà ó lórúkọ jésù olúwa bàjẹ́ olúwa bàjẹ́ àìkọ́dàbà kàṣàfàjìnnì kàpọ́nìmọ̀ ṣàfàjìnnì bàjẹ́ jésù bàjẹ́ jésù bàjẹ́ jésù bàjẹ́ jésù àwọn tó ń fi ayé mi bá mi jà olúwa bá wọn jà gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n ṣe lórí ilẹ̀ tọ́ba ló kó tá a ti tẹ̀ mọ́lẹ̀ tá ò tiẹ̀ mọ̀ ètò ètò wa ń yọ wá lẹ́nu tó bá ní gbogbo iṣẹ́kíṣẹ́ gbogbo agbára kágbára tí wọ́n sà sí ilẹ̀ ah baba jésù jọ baba jésù jọ olúwa jọ bàjẹ́ àìlímà sindalika pọ́límà sọ̀tọ̀ jírìkàpá olúwa bàjẹ́ olúwa bàjẹ́ àwọn àwọn tó rí àrìmọ́lẹ̀ nítorí tiwa àwọn tó lọ gbé ẹbọ nítorí tiwa láti máa fi ayé wa bá wa jà lórúkọ jésù gbogbo ẹbọ tí wọ́n gbé gbogbo ẹbọ tí wọ́n lọ gbé gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n ṣe lórí ilẹ̀ lórúkọ jésù olúwa jọ bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ olúwa bàjẹ́ ẹ̀jẹ̀ gbà olúwa bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ ẹ̀jẹ̀ jésù kó bàjẹ́ olúwa bàṣẹ́ àwọn jẹ́ iṣẹ́ àwọn wòlíì dúdú olúwa bàjẹ́ iṣẹ́ àwọn aláfàá olúwa bàjẹ́ àìlímà sindalika pọ́sàbọ̀ jírika pọ́lìà olúwa jọ bàjẹ́ èkébétélé tẹ́pẹ́dẹ́lìà ọ̀nkọ́ tí wọ́n lọ rì mọ́lẹ̀ gbogbo nǹkan tí wọ́n rì mọ́lẹ̀ nítorí tiwa lórúkọ jésù olúwa bàjẹ́ jésù kristi olúwa wa ẹjẹ́ gbàdúrà ẹjẹ́ sọ fọlọ́n pé olúwa tó bá rí gbogbo gbogbo gbogbo gbogbo àrìmọ́lẹ̀ òkùnkùn gbogbo tí wọ́n lọ rì mọ́lẹ̀ gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n lọ sí lórí ilẹ̀ṣẹ̀ lórí mi olúwàjọ bàjẹ́ játú balẹ̀ kan sí àdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo àrìmọ́lẹ̀ òkùnkùn gbogbo iṣẹ́kíṣẹ́ tí wọ́n lọ rí tí wọ́n lọ ṣe èyí tí wọ́n lọ rì mọ́lẹ̀ nítorí tiwa olúwa bàjẹ́ jésù olúwa wá agbàdúrà á sọ fọlọ́n olúwa pe ẹ̀dá mi jáde nínú ilẹ̀ yes gẹ́gẹ́ bí ẹ ṣe pe lásàrù jáde olúwa pè jáde yes olúwa ṣe kí olúwa ṣe nígbà míì bàbá ńlá là tá a bá lọ ríra níbi tí a ò fẹ́ bí ẹni tó ń bẹ lamẹ́ríkà tó ń ríra ẹ̀ ní tó ti jáde ó ṣeé ṣe kán ti lọ rí nǹkan mọ́lẹ̀ ní agboolé yẹn ẹ já gbàdúrà ẹ já sọ fọlọ́n pé olúwa tó bá ní gbogbo ibi kíbi tán rì mí mọ́ olúwa pèmí jáde olúwa pèmí nínú ilẹ̀ ibikíbi tán rí ògo mi má ibikíbi tí wọ́n rí ẹ̀dá mi má olúwa wú mi jáde olúwa pèmí jáde ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù pèmí jáde olúwa pèmí jáde olúwa pẹ̀dá mi jáde ẹ jẹ́ gbàmí wọn á lọ rí sìgìdì mọ́lẹ̀ wọ́n á sì fi wọ́n á fi ayé yẹn wọ́n sìgìdì pé ibi tá a rí ọmọ ni o yes o ò ní kọjá bí ẹ jẹ́ gbàdúrà olúwa pẹ̀dá mi jáde kúrò nínú ilẹ̀ ibi tán lọ rì mí má pèmí jáde pèmí jáde wúmi jáde pèmí jáde olúwa pè ọmọ mi jáde olúwa pè ògo mi jáde ògo mi tá a rì mọ́lẹ̀ olúwa wú jáde olúwa wú ògo mi jáde olúwa wú ẹ̀dá mi jáde yes yes ẹja gbà ẹja gbà níbi tí wọ́n lọ rì mí má ẹ̀mí má fà mí jáde fà yé mi jáde fà yé àwọn ọmọ mi jáde fà ìdílé wa jáde fà àwọn ẹ̀gbọ́n mi jáde fà ìyá mi jáde fà àbúrò mi jáde níbi tí wọ́n lọ rì mí má olúwa wú mi jáde olúwa pè mí jáde gẹ́gẹ́ bí ẹ ṣe pé lásàrù jáde olúwa pè ẹ̀dá mi jáde nínú ilẹ̀ ẹjá bá olúwa pè ẹ̀dá mi jáde nínú ilẹ̀ ibi tí wọ́n rí ògo mi mọ́ ibi tí wọ́n rí ire mi mọ́ olúwa pèrè mi jáde olúwa pèrè mi jáde olúwa pèrè mi jáde ẹ̀mí mọ́ pèrè mi jáde olúwa payé mi jáde ẹ̀mí mọ́ payé mi jáde olúwa pògó mi jáde ẹ̀mí mọ́ pògó mi jáde olúwa payé mi jáde ẹjá bá yes olúwa pè mi jáde àìkọ́dálí máa síndíkàpà pèmí jáde olúwa pèmí jáde olúwa ọlọ́wọ́n ńlá kó wá mi rí kó wú ògo mi jáde nínú ilẹ̀ kó wú ayé mi jáde nínú ilẹ̀ jésù kristi olúwa wa jésù kristi olúwa wa ẹjẹ́ gbàdúrà yóò ẹjẹ́ sọ fọlọ́ pé olúwa gbogbo eré ayé mi tí rí mọ́lẹ̀ olúwa bá ń wú jáde olúwa wúre mi jáde ògo mi tẹ́ rì mọ́lẹ̀ bàbá ń wú jáde ẹjẹ́ tún gbà àdúrà lórúkọ jésù lórúkọ jésù ire wa tí wọ́n rì mọ́lẹ̀ ògo wa tí wọ́n rì mọ́lẹ̀ iṣẹ́ wa tán lọ rì mọ́lẹ̀ ah olúwa wú jáde kapa àìkọ́dá lima sindali kapos kapa jiri kapolia wú jáde wú jáde wú jáde jẹ́yìísà wú jáde jẹ́yìísà wú jáde jẹ́yìísà wú jáde jẹ́yìísà wú jáde jẹ́yìísà wú jáde jẹ́yìísà wú jáde ah baba, olúwa wú mi jáde olúwa wú ire mi jáde nínú ilẹ̀ ẹ̀yin rẹ̀ mi ká lọ bò mọ́lẹ̀ lórúkọ jésù ẹ jáde wá ògo mi ká rì mọ́lẹ̀ jáde wá yes kọ́kọ́rọ́ iṣẹ́ mi ká rì mọ́lẹ̀ jáde wá àìkọ́dà bí ma sin virginia iṣẹ́ ìrìnsẹ́ mi ká lọ rì mọ́lẹ̀ ó yá jáde wá tògódògó masatayagbadoniya ekepeteli ìyàwó mi ká rì mọ́lẹ̀ àwọn ọmọ mi ká rì mọ́lẹ̀ lórúkọ jésù ẹ jáde wá ẹ jáde wá sàtífíkẹ́tì mi ká rì mọ́lẹ̀ jáde wá jáde wá kọ́kọ́rọ́ ilé mi ká rì mọ́lẹ̀ jáde wá ìwọ kọ́kọ́rọ́ mọ́tò kọ́kọ́rọ́ iṣẹ́ ah ah lórúkọ Jésù ọ̀yá ẹ jáde wá jáde wá jáde wá owó mi táwọn rì mọ́lẹ̀ owó mi tí wọ́n bò mọ́lẹ̀ ẹ dábàá àwọn àwọn passport àwọn visas àwọn kọ́kọ́rọ́ ẹ dábàá tí wọ́n rì mọ́lẹ̀ àwọn certificate tí wọ́n rì mọ́lẹ̀ àwọn iṣẹ́ tí wọ́n rì mọ́lẹ̀ lórúkọ jésù ẹ jáde wá ẹ jáde wá olúwa wú jáde olúwa wú jáde olúwa wú jáde olúwa wú jáde olúwa wú jáde olúwa wú jáde olúwa wú jáde olúwa wú jáde àwọn ògo tí wọ́n rì mọ́lẹ̀ àwọn ọmọ kan tán lọ rì mọ́lẹ̀ lórúkọ jésù ẹ jáde wá àìkọ́ dálímà sindali kapa jáde wá jáde wá ọ̀yá jáde wá ògo mi jáde wá iṣẹ́ mi jáde wá ọmọ mi jáde wá ògo mi jáde wá ọlá mi tán rì mọ́lẹ̀ jáde wá jáde wá jáde wá bíbélì mi tán lọ rì mọ́lẹ̀ ọ̀yá jáde wá àlímà àìkọ́ dálímà sinika pọ́nìyà jáde wá àwọn ẹ̀bùn yes àwọn ẹ̀bùn mi tán rì mọ́lẹ̀ olúwa olúwa bá pè wọ́n jáde nínú ilẹ̀ pè wọ́n jáde jésù kristi olúwa wa ẹ̀já gbàdúrà yìí pé olúwa látòní lọ olúwa jẹ́ kí n mọ̀ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ṣeré lórí ilé ayé mi jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní ṣeré jẹ́ kí ilé ayé mi kó jẹ́ ilé ọlọ́rà olúwa sọ ilé ayé mi ní ilé ọlọ́rà olúwa jẹ́ kí n bẹ̀rẹ̀ ní ṣeré ẹ̀já gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa jẹ́ bẹ̀rẹ̀ ní ṣeré o ìwọ ayé mi ṣeré ìwọ iṣẹ́ mi ṣeré ìwọ ìdílé mi ṣeré ẹnì kọ̀ọ̀kan wa jabez ní ṣerere lórí ilẹ̀ ayé wa olúwa já direre olúwa já ṣerere olúwa fìdí wa múlẹ̀ lẹ́kọ̀ọ́pá tó kó dalímà síríkà bàbá jésù ilẹ̀ ayé wa olúwa sọ di ilẹ̀ ọlọ́ra gbogbo ń tá a bá dáwọ́lé lórí ilẹ̀ wa olúwa jọ yọrí sí ayọ̀ gbogbo ogun àṣetì gbogbo ogun àṣetì lórí ilẹ̀ wa olúwa ṣọwọ́lẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa já ṣeré ẹnì kọ̀ọ̀kan wa já dín lórí ilẹ̀ wa olúwa jáde ńlá olúwa jáde ńlá olúwa jáde ńlá sọ agbègbè wa di ńlá olúwa sọ agbègbè mi di ńlá nípa tẹ̀mí nípa tara olúwa sọ agbègbè ẹnìkọ̀ọ̀kan wa di ńlá jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà yìí pé olúwa mọdínà yí mi ká olúwa mọdínà yí ayé mi ká ayé èṣù ẹ̀ṣẹ̀ ọ̀tá májò ráyè mọ́ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa mọdínà yí mi ká ayé mọ̀jọ̀ ráyè wọnú ayé mi àwọn ènìyàn kà mọ̀jọ̀ ráyè wọnú ayé mi mọ́ àwọn olè ẹ̀mí olúwa lé wọn lọ mọ̀jọ̀ ráyè mọ́ àwọn ọ̀tá ìdílé mọ̀jọ̀ ráyè wọnú ayé mi mọ́ olúwa lé wọn lọ olúwa mọ̀dí abò yí mi ká olúwa mọ̀dí náà yí ilẹ̀ mi ká ilẹ̀ iṣẹ́ mi olúwa mọ̀dí náà yí ká ilẹ̀ ìdílé mi olúwa mọ̀dí náà yí ká jésù kristi olúwa wa àgbà ọkọ tó kù ìpé olúwa mo lọ sùn láṣẹ rẹ̀ rómi lágbára ẹ̀mí mọ́ gbẹ̀mí gbogbo àlákàlà olúwa bá ń fagilé ẹja gbàdúrà lórúkọ jésù bàbá ẹnì kọ̀ọ̀kan á fẹ́ lọ sùn o olúwa já sùn láyọ̀ olúwa já jí láyọ̀ gbogbo ogun ìrankíran gbogbo ogun àlákàlà olúwa fagilé gbogbo àlá ìfàsẹ́yìn ẹ̀jẹ̀ jésù kó parẹ́ mójúmọ́ òru òní olúwa jà fún wa orí ẹnì kọ̀ọ̀kan wa kó má ṣe gbàbọ̀dẹ̀ jésù kristi olúwa wa.

Eu deixo fica brava E o sol fica chive E me uniu Nada pessoa Só que ọmọ tí lajú sí mọ́ṣúárì o èmi ń bẹ lórí ilẹ̀ ayà ètòkè. mi ò jẹun lórí àgùntàn mi ò wọṣọ tí kò bá bà mí mi ò sọ̀rọ̀ kí ti rèrè èmi ò yàn ó bàbá. onídùúró ẹ̀ ṣe kú. onídùúró mi ẹ̀ ṣe. you.